lóòótọ́ ni pé ìbínú òmùkúlù òun lẹ́sẹ̀ lẹ̀ ìbínú áńgà. bí mo ṣe ń wo ẹyìn máa jáde lọ́dẹ ah. bí mo ṣe ń sun nǹkan yìí mo mọ̀ kí gbogbo ayé àwọn mọ̀lẹ́bí àwọn afọba. Ah. bíbínú kọ́lé irinwó tó ra mọ́tò ẹgbẹ̀fà ọjọ́ kan ṣo báyìí níbínú ń ba gbogbo ẹ̀ jẹ́ áńgà ìbínú. chairman ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ wò mí títí sádà mi or nobody. tó bá sọ wọlé máa ṣe nìyẹn ó yẹ sí bẹ̀rẹ̀ láàárẹ̀ kí ló máa ṣe é gan-an. ìlọkùnrin àbájẹwùrẹ́ lábẹ́ òrùlé kan náà bí ẹni dáná sunlé ni tó ráriwo lálá ní òun àtàlẹ́ ẹ̀dẹ̀wọ̀n lójoojúmọ́ anga ìbínú. ìyàwó mi rán mi iṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní query mi kí ni mo fẹ́ fi páàdì ṣe what is your problem with that. ó máa rán mi páàdì ó máa rán mi toilet roll ó máa rán mi ní pint ó mọ gbogbo sizes ẹ̀ thirty eight d. an interesting award family story of the year anga ìbínú starring ọdúnladé adékọlá gbẹ̀ngà dínà lẹ́kàn látúnjì àríkẹ́yinjú elédùnmarè mọ̀nsúrò ìjà ẹgbẹ̀mí bọ́sẹ̀ àrẹgbẹ́sọlá túndé ṣọ́báyọ̀ tolúkọ̀ká anga. Ibinu as written, produced and directed by Bengadina. Anger! Ibinu is an interesting film you can never do without. Anger! Ibinu Wash Out. ó ti rí nǹkan kan àbí méjì tó feel pé ó yẹ kán adjust àbí ó yẹ kán change you know well inú ilé kì í perfect all the time bí kò láwọn finishing touches kankan tó fi pé nǹkan ti ṣe àbí nǹkan kan. èmi ò tiẹ̀ rí anything tó fẹ́ àtúnṣe nínú ilé yìí ẹni tí wọ́n bá fowó tọ́ ló máa ní pé inú ilé yìí ò dà o this place is perfect tó mi láwọn complaints kékeré kan but the time yẹn lè fix àwọn yẹn you know And hmm, I pé ma prefer ká ní bigger tv síbí. bọ́ kí ni reason to ṣe gbalẹ̀ yìí ṣe bó nílé tó ń gbé. ṣé orí béèrè yẹn mo ti ń retí ẹ láti ẹ̀kan pé at least wà á tiẹ̀ lè sọ àbí kó o tiẹ̀ béèrè um, ìdí yẹn simple gan-an ṣé orí gbogbo nílé ìbúṣeré yìí àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ pátápátá ìwọ ló ni. èmi. yes. why. as a matter of fact owó ilé ọdún méjì ni mo san sílẹ̀ so <laughs> tó bá lọ́dún ìtàn mo tún ní another one year tó wà lẹ́ bí àsanlẹ̀. kí ló dé tó máa gbalé fún mi. ó ah, tọ́ ni ó yẹ kí àjọ máa gbé ni àbọ̀ ah, tó rí pé a ò tí ì ṣe ètò ìgbéyàwó wa so mo kàn fún ìpè wá before then kí náà kúrò níbi tó ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn you know kò dáwọn bí a big girl tí ń date rẹ̀ mi báyìí wọ́n náà ti di big girl nìyẹn you know so mo àwọn ọ̀rẹ́ gan-an lè kọ́ máa kí n bí kò ṣe pé hmm, so wá tètè lè experience a, single life you know before the marriage and all that so by the time ti a bá ready láti ṣègbéyàwó wa you know wà lè finally kó wa bá mi no to me that's just wasting of money èmi àti ẹṣin lè jọ máa gbé na penny the time tá máa marry. o ṣe jẹ́ kí mi complain pa Mama wọ́n máa complain jẹ́ kí mi complain. so you mean the money gbogbo eléyìí báyìí. àti gbogbo oh my god thank you so much darling. you know I love you. Mm, okay let me just check out. check out. Eh, eh? so this my my team my picture mẹ o tó wà bàbẹrẹ abẹrẹ snapchat àti you're looking sweet as usual but show me ní dúró jẹun ni. ó dẹ̀ mi ìfẹ́ kí dáàdì já mi sílẹ̀ jàre so mo ní láti up pẹ̀lú appointment wọn ṣe understand. bọ́yìn oní kó má fi nǹkan sínú kó tó bọ́ta náà. mi ò lè jẹ́ kankan tí má dé màá padà máa rìn màá máa jẹ lunch tí má dé sókè. alright no problem. ibi ká my prince mo fẹ́ kó disturb mọ́mí ẹ̀ púpọ̀ bọ̀ mo fẹ́ kó disturb ẹ̀ díẹ̀ kí n máa gbọ́ <laughs> Collie. Hi, darling. Yes, Collie, love you, okay? Bye-bye. All right, darling. Bye. Love you. Love you too. I love you so much. báwo ni ṣé okay Sure. <laughs> All right. i'm fine ṣé o ti dé ọ́fíìsì ni. ó mi mà ti dé ọ́fíìsì nǹkan kan ló come up mo ní kí n sáré sọ fún ẹ. ẹ eh, Um. ló ṣẹlẹ̀. Um, um, uh. Don't want me to ń lọ yẹn ò ní lè lọ You understand. kí ni reason. o ti gbàgbé déètì ni eh, ṣebí on the twelve you appointed with the doctor all oh, my days ah mo ti gbàgbé oh. ìyá tí o bá gbàgbé mi ò lè gbàgbé nítorí pé nítorí ìwà àti ọmọ mi nìkan mo ṣe ń ṣe wàhálà so what's the point of going to the office tí mi ní rántí appointment yeah yeah sure anyway ok èmi máa pe mọ́mì ìsìn yẹn màá sọ fún pò nílé wàá sọ̀dọ̀ wọn lé ní ṣókẹ́ẹ̀tì pé kankan ti change and i'm sure she will understand. ah that's nice thanks darling. Huh? i love you I love you so much wo babe má ṣe wàhálà kankan ṣó ti get má ṣe wàhálà kankan tó bá lè fọwọ́ filẹ̀ tó bá lè fọṣọ fi gbogbo wọn tó bá lè ṣe létí má dé má ṣe nírọ̀lẹ́ ṣó ti gbọ́ you know i care for you so much. Eh! ẹ jọ nítorí Ọlọ́run èmi ò fọmọ ọ̀dọ̀ o mi ì fọmọ ọ̀dọ̀ torí mi ò lóyún sọ́wọ́ mi ìdẹ̀yìn sẹ́sẹ̀ yes. <laughs> oh, love you so much take care of yourself yeah bye bye i see you later mwah mwah mm, mm. nọtí gà. ṣẹ́gun fẹ́ẹ́ dédìí mọ́tò mi sẹ́ẹ̀ ah wàhálà ẹ̀ pọ̀ jẹ́jẹ́ àtẹ̀gbà fẹ́ẹ̀ padà yín sí hold on just just hold on like. Ṣẹ́gun you're right sir. exactly mo in fact yeah two three nine nine kan ló parí nọ́mbà yẹn kò sí wàhálà máa pè é lọ́la ṣọ́gẹ́t I'll talk to you about it tomorrow kò ní nice night jọ. màá sọ̀tẹ̀ ọ̀tún wá lọ́kùnrin láàrin. Cash mi ò ní káàṣì bíbá ẹ̀kan tó bá fẹ́ máa fún mi ò ní káàṣì. sórí mi ò kí ń láì kí n máa parọ́. yẹsà yẹsà yẹsà nǹkan tí mo ìtura yé mi lọ. yẹsà yẹsà parọ́ sà yẹsà. mo gba owó ní bank ní two twenty pm ọ̀sán yìí. Mm-hmm. and after like five minutes drive ó fún driver ní hundred thousand. everybody. god. babes ṣé o lọ́rọ̀ sọ ni o lè bá sí pè mí ẹ̀ ń fẹ́ rí ẹ̀ ń fẹ́ rí ẹ̀ ń fẹ́ rí ẹ̀ owó net owó net owó net náà mi ẹ̀ sọ̀rọ̀. ok Dayọ̀ kí ló dé tí mò ń pè ẹ́ tó gbé kọ́ mi. mo busy. Dayọ̀ ó busy láti pè kọ́ mi kí ló ń sọ lẹ́nu tí ó dùn yín. àjọ ṣé mo ṣe máa ń gbé kọ́ lẹ́yìn. kí ló dé tó wà síbí. mi ráyè ni. o ráyè you? why are you like this? Like what? Ọ̀pọ̀ mi sínú ilé. As in, ṣé o mọ̀ pé ẹlẹ́ran ara lèmi náà ni? Ṣé báyìí? Ṣé báyìí? Lo ṣe báyìí? Mi ò tí ì fẹ́ délé náà. Lọ́dún lè ṣe. What's your problem? Àti ìmárì, àmú try gan, mo gba ilé fún ẹ. Àṣé òkú àmú bá gbà ni? Owó mo fi gbà náà. Yes! Iṣẹ́ tí mò ń ṣe yẹn náà ni mo ti mú owó tí mo fi ná fún ẹ. So let me work ló ṣẹlẹ̀ ó máa ń bízì tẹ́lẹ̀ náà ó dẹ̀ máa ń every time every minute ló máa ń pè fóònù mi nísìnyí báyìí wá o lè ráyè tèmi mọ́. pinnu àwọn wàkúwà tó máa ń wù tí máa ń rò pé bóyá o mọ̀ ọ́ ni but ó dà pé mo ti confam sí pé àwọn nǹkan yẹn o ò mọ̀ láì dáa jẹ́ kí n bá ẹ sọ̀tọ̀ rọ̀ ṣọlá àwọn wàkúwà tóbìnrin máa ń wù like yes ọkùnrin ò kí like obìnrin tí ò bá kí fún wọn ní breathing space wà á jí seven a.m. mo sọ pé o tí ní gbàdúrà wà á ti bẹ̀rẹ̀ fí máa pè mí gudugudu mi tún nígbè nìyẹn kọ́ mọ̀ sí tó fẹ́ pé bóyá ni bóyá bísí ni o bóyá ṣe kọ́kọ́ lọ́wọ́ ni o ò ní rí yẹn rò no last night night náà kò tún tó sùn wà á bẹ̀rẹ̀ sí máa pè mí àná bẹ́ẹ̀ yẹn pè mí one thirty lóru torí kí ni ṣé mo jẹ́ lówó ni. it's not because i love you. no yẹn ṣe love lost mi àti infatuation yes. lè sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi náà sọ̀rí jẹ́ káwọn kọ̀ọ̀kan yẹn ṣùgbọ́n àwọn ìwà kan wà tó gbé tóbìnrin bá ń wo àwọn ìwà yẹn ọkùnrin ò kí ń válù wọn ọkùnrin ò kí ń láìkó obìnrin tó bá máa ń ti gọ́ọ̀mù wọn káàkiri wọn ò kí ń fẹ́ ọkùnrin like freedom we are like butterflies do you understand tó bá mú wa báyìí tó bá fún wa jù a lè kú dànù tó bá lè let wa lose a lè fọlọ́ so you need to handle us with care you understand bọ́rọ̀ ọkùnrin ṣe rí nìyẹn kò jí láàárọ̀ kùtù seven am kó tó jí kó tó bá dàsọ lọ́hùn wá ti mú fò wá ti pè ọkùnrin kò make sense. àárọ̀ tí ìlú pa pọkùnrin kò dáa kò dáa ìwà burúkú ló mọ lára yẹn kò dáa correct yourself máa listen máa listen sí correction ẹ̀kín ẹ̀kín gbàmọ̀ràn ló máa ń ṣe ló máa ń ṣe yín bẹ́ẹ̀ máa ń misbehave nìyẹn mo tún sọ fẹ́ǹsì ọdún tàbí bẹ́ẹ̀ ní ọdún yẹn kí ni yẹn dà kí ni mo yẹn máa ń pè é tẹ́lẹ̀ nìyẹn something is going. who da help. listen listen gbò listen gbò pọ̀ ara ilé kọ́kùnrin náà lè pọ̀ ilé package ara ẹ̀ ṣú yẹn bó ṣe ń ṣe bí abọ́kọ̀kú yẹn kò make sense ọkùnrin ò kí ń fẹ́ yes ṣé kí mi náà kàn tiẹ̀ mí ìṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan má sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀ òtítẹ́ àbáyọ̀ báwo facebook àmọ́ àbáyọ̀ bẹ́ẹ̀ báwo instagram àmọ́ àbáyọ̀ bẹ́ẹ̀ bóòlù owó fún àmọ́ àbáyọ̀ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀. it's because i love you. Uh, love ara ẹ babes listen listen i love you. èmi náà ni mo fowó gbalẹ̀ fún ẹ do you understand mi ní pàgbà mi ò fi pépà gbalẹ̀ owó ni mo fi gbà do you understand so ẹni tí apá mi mo lè wá síbí jẹ́ kó ẹ pé mò ń ṣiṣẹ́ i'm a very busy person mi lè máa jókòó ti fún ọ tí máa dórí instagram màá bá message dẹ́nbẹ̀ twitter màá bá message níbẹ̀ màá bá dórí facebook màá bá message níbẹ̀ tí n bá dórí phone, mi náà màá bá message níbẹ̀ tó lórí reply ká ní reply mi ṣé mo máa text ẹ ní. tí n bá rí reply kọ́ mo ṣe sọ fún ọ̀nà pé mo busy nìyẹn now get yourself babes listen sórí bóyá ṣe yìí ó ti jẹ́ kí n máa rí bákan. mo dẹ̀ jọ́ náà tó bá ní nǹkan tí mo ṣe fún ẹ i'm very very sorry please. mo ti gbọ́ gbogbo tó ṣe fún mi mo ti dáríjì yẹn òkú ẹ̀kọ́ tó máa fi ṣe ara ẹ̀ ni pé kó o máa ti ń gọ́ ọmọkùnrin káàkiri give yourself a life plan ayé ara ẹ̀ táìmù tó fi ń ronú bó ṣe máa pè mí kiri yẹn fi ronú bó ṣe máa better life ẹ̀ do you understand? Eh, eh, mo simple gan sori mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan jọ má máa pè mí ìdajì bó ṣe máa pè mí yẹn mọ́ hmm? má dẹ̀ máa pè mí lóru mọ́ òru àná mẹ́rin pè mí ní one thirty a.m. so o de ń rí kóòyàn o de. mo ti ń wọ ẹbí wèrè ní náà irú obìnrin wo lélẹ̀ kí mo fẹ́ sílẹ̀ náà ló pè mí di one thirty n tí ì fẹ́ sílẹ̀ náà we are still boyfriend and girlfriend mo ti try fún ẹ mo gbálé fún ẹ ṣé mi ò try ni dúró síta látàárọ̀. mo kàn bá àwọn guys àwọn ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ níjà rẹ̀. I thought of something tó wù mí láti bá ẹ sọ. domi mo bó ṣe máa take I just have to tell you. mo fi hàn pé it's high time kémi náà kí n wá nǹkan tí màá máa ṣe at least kémi náà máa pa ọwọ́ dà you know to support the living. Mm -hmm. I expect. Uh, ọmọ so kó má jẹ́ pé gbogbo bùkátà yẹn ọrùn ti ẹnìkan ló máa wà bóyá kakọ̀ tiẹ̀ wá ṣọ́ọ̀bù kan kémi náà máa lọ kí n máa ta àwọn ọjà pẹ́pẹ́pẹ́ kan ní ìgbà just to support you hmm. mi kò fẹ́ kí ẹrù wá wọ̀ ẹ́ lọ́rùn mi. Sule hmm? it's a eh, no. mi mọ̀ I know you won't support it. I mean dead on arrival. Wow. Do you know what? Mm. It's the only reason tí mo ṣe máa ń kúrin láàárọ̀ tí mò ń dé lálẹ́ ni nítorí ìwọ àti this my prince mi ìdẹ̀ wá fẹ́ ẹni wàhálà kókó bó ṣe wù kó mọ fún ẹ ṣe ti yẹ bẹ́ẹ̀. that's the sweet of you. yeah mm -hmm. so the only thing tó kàn máa ṣe fún mi yaba ìwọ aṣẹ kékeré kan ni wípé tèmi bá ti jáde lọ tí mo ti lọ bí iṣẹ́ mi ṣáà máa jẹ́ kó máa gbàdúrà. <laughs> mi ti ń ṣe yẹn tẹ́lẹ̀ náà. ó dáa ẹ tún máa fi kún pé ọlọ́run ẹ bá mi dáàbòbò ọkọ mi o ẹ bá mi tọ́jú ọkọ mi o kórí iṣẹ́ ṣe o kórí that's all I need from you. ó ṣe o lọ́rọ̀ kan ṣá prayer warrior. yes ma. kò sí wàhálà i'm available. yeah. <laughs> thanks darling. love you. love you too baby. right. <laughs> um, there. kí by the way ṣé bí i àpé mo ń gbọ́ sound kan ní the other side oh yes eh, a ti ní new neighbor ń bẹ̀ yẹn. Oh, àti mi ò kúkú gbélé. àbí o tí <laughs> ẹ yẹn ni mo bá wá oh. mo ní kí n sọ fún oúnjẹ ti rẹ́dì ni. Mm, all right. I am Don Thacker. As in, done. Bó ṣe wọ́n yẹn, kò lè bàrù ẹsẹ̀ nílé ẹ̀ mọ́. Ok. Gbogbo nǹkan tó ti wá ṣe fún ọ. Mm-hmm. bro mo fi yẹn sẹ́tùlẹ̀ sórí èèyàn máa ń lo àwọn nǹkan kan ni ó láwọn ọmọ kan tó yẹ pé tó wá fẹ́ lé wọn off ó kí n bá wọn ṣe pẹ̀lú jà. pay off. yeah sórí irú ọmọ yẹn sìn mo sẹ́tùlẹ̀ ni kó mọ̀ one ó fúnra rẹ̀ dangerous mo ṣe ọmọ tí mo máa kàn fọ ọmọ ẹni àpé ah, mo kàn mọ ọmọ ẹ àmọ́ kan ní mo ṣe mọ náà ó lè yí ọ̀n lágbèdà sínú. I'm that kind girl, a street girl. I should get strong OT ìyẹn one ẹlẹ́ẹ̀kejì tó bá ń sọ àdàbí ìwọ náà máa sọ pé oògùn ojú ẹ tó fi ṣe àwọn tó ṣe fún àdá oògùn ojú ju àdàbí lọ gbà ìfẹ̀láyà mádàrà ìgbàgbé ń bo oògùn ojú ó ju àdàbí àbí ìfẹ̀láyà kọ́kọ́ lọ. ọ̀rẹ́ to crown it all up ọ̀bọ tí mo rí mẹ́rin ọ̀bọ tí mo là á lọ gbà tó wẹ̀ ń jọ sí torí ẹ̀ same company. yẹn ń gbé so eventually mi ò gbúdọ̀ rò sí mọ́bẹ̀ yẹn mọ́ wọ́n wọ́n báyà pé ìwà yẹn sì mọ́ fìwé ó láàkì kò rí mi bẹ̀ ọ́ ilẹ̀ ti ṣúná ó tún láàkì kò má rí mi tí má ní kò lọ rí mi jọ ẹ̀ tó wà lọ rí mi jọ mi nǹkan so right now ìbẹ̀rẹ̀ tẹ̀ ti di nóògùn ìyá fún mi. but ṣùgbọ́n pé nǹkan tó ṣe yẹn ó wà very risky tó o bá ní kò rí ẹ ọkàn ẹ ló ti ń rò tí o bá rò bóyá kò rí ẹ tó bá rí ẹ ńkọ́. àtọ́bárí mi fojú rí kú nìyẹn ó fojú rí kú nù láti gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá mèké nínú kó orí mi lásán iná mi nà. ààrẹ ti lọ ní kàfí ẹ lẹ kí ni. tó bá lọ wò mí jù lásán mo ti gbọ́ àbọ̀kọ̀ rẹ̀ rin wèrè lásán. àbí mo ti gbọ́ pa ah! fi ẹ lẹ lẹ́ka sọ nǹkan mi. orí ẹ orí ẹ orí ẹ kò rí ẹ it's not the issue fine a ti dúpẹ́ pé kò rí ẹ because tó bá rí ẹ náà ẹ ó jẹlẹ̀ ni. it's okay jẹ́ ká fi ẹ sílẹ̀ èmi ti ṣe level ẹ̀. 嗯，我得知。好，把我的关注上。 ìrí wà pọ̀ rẹ̀. ó ti bà tèmi jẹ́. ta ló bà tiyín jẹ́. what are you talking about? òun ló ní pé kí n wá fẹ́ ọ òun ló gbalé fún mi. bó ṣe yá ló dé àbádọ́ mi sí mi tí bá pe fóònù ẹ kò ní gbé tí bá text ẹ kò ní reply gbogbo àwọn èèyàn tí mo mọ̀ wọ́n. ọ̀rọ̀ kan yín lẹ̀ ń sọ yẹn o ẹ ní ṣètìgbò àwọn ọkùnrin bọ́ọ̀ máa ń ṣe nìyẹn ní sùúrù. àwọn tí mo mọ̀ wọ́n ni mo ti pè ni mo ti bá sọ̀rọ̀ gbogbo wọn kàn post mi ni. ṣé bẹ́ẹ̀ ṣe ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ máa wọ̀rẹ̀ má bá yín bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pọ́n máa gbọ́ sí mi lẹ́nu bóyá kí n mu sìgá tẹ́lẹ̀ ẹ ní ìdẹ̀rẹ̀ ẹ ní ìdẹ̀rẹ̀ tí kò ní. fẹ́. ẹ fẹ́ béèrè yàn lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni. mo mọ ẹni tẹ́ ń béèrè ẹ lè pàdé ẹni yẹn mọ́ sà kódà ẹni yẹn ò gbé ládùúgbò yìí mọ́. báwo lẹ́yìn ṣe mọ̀. ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn ewé tó ṣe fún yín. àbí ṣẹ́rí ẹ ká fi ọpẹ́ fún ọlọ́run ọba fún oore tí ó ṣe fún yín. àmọ́ sà ẹ má làágùn jìnnà nítorí pé ọlọ́run ti gba ọ̀nà míì láti fi san ènìyàn lẹ́san ẹ má wà kiri mọ́ àmọ́ ṣá nǹkan tí ọlọ́run fi hàn mí ni pé ẹ má jẹ́ kí ìyàwó ilé yín fi ìṣẹ́jú kan rí ìbànújẹ́. kí n máa jẹ́ kí inú ẹ̀ dùn. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ gbúdọ̀ rí nǹkan ìbànújẹ́. ẹ gbúdọ̀ máa múnú wọn dùn nígbàkúgbà. ẹ ṣé gan madam ẹ ṣé ọlọ́run àwa pẹ̀lẹ́ yìí náà. àlàáfíà àmín ẹ ṣé gan. tá máa ṣe ń sìn tí chief bá ti pè é jẹ́ kó mọ̀ pé mi mo wà ní charge ń sìn she understand anything tó bá fẹ́ sọ jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ she get so that gbogbo owó yẹn máa lè gbà jáde tó ẹ pẹ́ ń bá wọn sọ ẹ lè má lè gbowó yẹn jáde and i'm sure wọ́n ṣe ń ṣe bí pé wọn fẹ́ sanwó yẹn ni she get mo fẹ́ mo fẹ́ yà exactly exactly yà you know understand pẹ̀lú mo tó àti ṣe yà that's beautiful all right sir yeah okay sir exactly bá a ṣe máa ṣe nìyẹn yeah my hand well from now all right sir ẹ kò bá ẹ bá mi kí wọ́n mi kẹ́ ní nice night sir all right sir ó dára. wípé ẹ̀dá eh, ni kó máa bá àwọn díò pé kó máa àláwọn mi kémi máa bá àwọn díò. Ah, kò fẹ́ sanwó yẹn nìyẹn o kò fẹ́ san nìyẹn bọ́rọ̀ àwọn èèyàn ṣe rí yẹn ẹlòmíì máa jẹ gbèsè kò ní fẹ́ san. dádì kẹrin ni wọn ò mówó kan lèèyàn ò kí kọ wọn máa fi gbogbo ẹ sílẹ̀ báyìí ni. Can you imagine? That's so far. Yes, stand. Who's there? Ah. oh sister Remi oh ekale ah. you're welcome thank you so much. let me give you a hug I've missed you. She <laughs> wà ah ah honey. yes dear. Welcome, bọ́ Sister, eh, sister Remi you. I want ni new neighbor wa tó wà ní flat ẹ̀yìn. Okay. ẹ madam ẹ kọjọ́ same here. all right ma ẹ Ah, ìyàwó mi ti sọ so much ń pa yín fún a máa múra jù báyìí lọ ìpẹ̀lẹ̀kẹ́ ní nice night ma. Ah, ah, ṣé ọkọ wà lé mi. Ah, ó wà rà. oh that's good. okay. <laughs> Eh, ẹ ṣe gan thank you so much mo ti rí return àbọ̀ mi. you're welcome. ó dàárọ̀ ó dàárọ̀ sáà ni. ó dàárọ̀ máa very lovely night. all right darling. honey this lady is sweet. really? ah nídìí ìsù tó níwà. mo rú ẹni tí ẹ̀dá tiẹ̀ jẹ́ one night bẹ̀ ṣe sọ ẹ̀. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ni lẹ́nu ìgbà tí mo fi mọ̀ wọ́n yìí àǹtí yẹn sì calm jù. mi ò mọ orú ẹ̀dá tọ́lọ́run dá she's just too she's too nice honey o ní láti get closer to her know her better o ní láti mọ̀ jù báyìí lọ she very nice to a fault. báwo ló ṣe get number yìí. mo mọ̀ pé ìwọ náà ni mo mọ̀ pé bó ṣe rí nìyí ara ẹ̀ ò lè balẹ̀. kí ló fẹ́ o kí ni mo lè ṣe fún ẹ. àgékù èjò mi ò kú o mo wà lá. ṣáyà ń já ni. kí ló fẹ́ máa já mi láyà and by the way kí ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn fámìlì mi. ẹgbẹ́ àwọn fámìlì. ṣé òun pa àwọn fámìlì mi ló wà ń bẹ́ẹ̀ yẹn. kí ni mo fẹ́ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn fámìlì yẹn sórí ilé tí mò ń gbé yẹn boyfriend tèmi ló gbà fún mi mi ò dẹ̀ feel pé ó yẹ kí ìṣòro wà nínú yẹn. Um, I really don't care ẹ̀ tó bá kò gbalẹ̀ fún ẹ tí mo fẹ́ sọ fún ẹ pé I want you out of that compound within the next seven days hmm? to get out of that house. Yes, I want you out of that house within seven days. Ìwọ fún ara ẹ̀ dẹ̀ mọ̀ pé ìbáṣepọ̀ ìmọ̀ àti ẹ̀ kò lè rọgbọ nínú ilé yẹn. Pẹ̀lú gbọ́dọ̀ máa make life difficult fún ẹ yẹn. So get the blue sọ. Àbúrò nonsense wo nìyẹn? O fẹ́ mi ní seven days. Kí n fi fi létí mò ń gbé sílẹ̀. Seven days. Ṣé o ní ní àbọ̀ ń ṣeré? Yes, I mean it. I mean seven days. Okay seven days. èṣù lòun fẹ́ bá yín gbé ẹni kò sáyè tó bá jẹ́ góńgó mú yín ó máa jókòó síbẹ̀ àjẹlé ẹ̀ lóyìn gbòó sá lọ Mùṣín ẹ̀gbọ́n kò síbi tẹ́lẹ̀ yẹ ò sí o ẹ wo bí ẹ̀gbọ́n ṣé ọmọ díje kò gbá gidi ọ̀rọ̀ lédi yẹn ò gbá gidi sùúrù lẹ́ máa fi ṣe ẹ súnmọ́ kẹ béèrè nǹkan tó ń fẹ́. ṣé wàá fẹ́ kí n máa bẹ́ẹ̀ ni lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ nínú mọ́tò tó yẹ pé mo ṣe ń bá a sọ̀rọ̀ báyìí kò lè fèsì kò lè dá mi lóhùn tó fi bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò. Ah, ẹ̀gbọ́n tó fi lóko sọ̀rọ̀ kò ṣe kankan. ẹ̀gbọ́n ti tẹ̀lé bọ́dì ẹ ti lẹ bọ́dì mọ́lẹ̀ ẹ gbé bọ́dì ẹ kì í sáré fún sítórì kékeré kan jẹ ṣẹ́rí pọ́písì mi bàbá òbí ìgbà ta kéré ta bá da ta nù pọ́písì mi á kọ̀ ṣe báyìí bọ́ nínú ara wa mọ̀pá ti kú àwọn ajá pa ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí àwọn pípù yìí adẹ́tẹ̀ ni wọ́n wọ́n lè fún wàrà wọ́n lè da wàrà gẹ́tì kó má jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn máa padà ṣẹlẹ̀. Ah, ọmọ yẹn máa le o mo lè parọ́ fún ẹ yẹn máa le gan-an ni ọmọ ò lè padà lọ bọ́mọ yẹn sẹ́ẹ̀ ó lè padà lọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n tíyàwó yín bá lọ padà mọ̀ problem máa wà ìyẹn gangan ìgbà yẹn gangan ló ṣe le. ẹ wo ẹ̀gbọ́n ṣe máa ń tẹ̀lé àtórí ṣe new chapter ìyẹn ti lọ ẹ̀gbọ́n ẹ̀ kì í yẹn wá. tí má ti pè yín mẹ́sẹ̀gì kan máa ń tẹ̀lé uba ó máa ń lọ báyìí ó máa ń bọ̀ báyìí lórí fóònù mi ẹ jẹ́ kó wá. ṣé ó yẹ yín gbogbo ẹ ló yé mi pátápátá gbogbo ẹ ṣe máa ń rí nìyẹn. àǹtí àǹtí àǹtí àǹtí anáwọ̀ ọ̀rẹ́ mi pé mi ní sọ́nù orúkọ mi wà ní list. oh hey, hey, i'm so happy for you you're welcome congrats darling. thank you. oh wow ẹ sọ fún wọn pé ẹ máa join wọn lọ́la ṣe ti gbọ́ máa rí gbogbo nǹkan tẹ́ máa fi lọ. she's so happy. she's so happy o ọlọ́run ti bá ṣe ti ẹ̀ nìyẹn oh. ó ti gain admission ti ẹ̀ nìyẹn. tó kí tó kí ló èèyàn dùn. ah ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀. ah my love. Hey baby. Hi dear. How are you today? I'm fine. Yeah. How was your day? Very well, thank God. Ah. ah, báwo ni dẹ̀? Ṣé wà ókè? Àǹtí Nífẹ̀mí, mo ti fẹ́ ah, ah. ah, sister, she kò sọ pé mo wọlé lẹ torí ẹ fẹ́ máa lọ ṣá? Rárá o, mo ti fẹ́ máa lọ tẹ́lẹ̀ kẹ́ Agreement to kọ́ Elements to lè máa sùn síbi lẹ́sọ̀. something ti sọ fún pọ́kọ so why? Ẹ fẹ́ máa change ẹ̀ ń Oh, oh, Tony bọ̀ ẹ má wọrí tó bá ti di weekend. ọ̀dà mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ sísá ọ́bìnrin àtàntí jáde. whoa really. stop it's nothing. ẹ wọ jẹ́ kí n tètè máa lọ ó so sweet. I should go ni. ó dàárọ̀. Can you imagine? you too. ma miss you over the night. kò lè máa wo ibi ìbàdàn làwọn fẹ́ náà lọ sùn ẹ̀kọ́ ti rẹ̀ mọ́ tó. slow slow. tẹ̀bẹ́ mi mọ́ lára mi bí mo sì ṣe wà yìí àdògán ni anybody can talk to him lọ́rẹ́ mi. bó lè yàn ṣe mọ kíra ẹ tí ọmọ kíra rẹ mọ pa ọmọ tara rẹ ọmọ tara rẹ má gbò a ní orí ètò ọmọ ìníyàwó rẹ mọ ibi dùn wọn pè ní ìyàwó wa. Ah! ọwọ́ ajoyè ọlọ́pàá dé gbogbo ọ̀pá lọ́pàá àtẹ̀kánlẹ̀ ní sáà. kò jẹ́ kí gbogbo ọkà ṣe gbádùn gbogbo ọkọ̀ tà tẹ́sílẹ̀ náà. táwọn ọkọ̀ tí yóò bá máa gbé súnmọ́ bí tó ṣébi tó gbé súnmọ́ jẹ́jẹ́ mo gbọ́jà àjẹkò nílẹ̀ tó bọ́ bẹ̀ tó lọ rún pákó. This is what they call priapistic experience. My name is Alade. Emilu. Bàbá mi ló. Mẹ̀túsẹ́là. Parí ilé, ọ̀rọ̀ rẹ̀ fámójútó. Parí ilé, ọ̀rọ̀ rẹ̀ fámójútó.

tó bá jẹ́ wípé àwárà alert ni àwọn oníṣọ fún yín by this time wípé àárí alert ṣẹlẹsẹ àgọ ni mò ń sọ pé so àwa ò rí alert náà ni a sọ yẹn ṣoṣo ti yẹ yín so tabara alert immediately a máa pè yín sókè calm down kẹjẹ ká rí alert yẹn. jẹ́ kí wọ́n fún àyè parọ́ bá jẹ́ wípé àwárà because tó bá jẹ́ fún ará láti ìyàwó òní tó fi wípé a ò rí àmà tó ẹkùn ní láti fún wa ní táìmù díẹ̀ pé ká fi rí What's up? ìyẹn ní pọ́lọ́pàá ni wọ́n ní yẹn. yẹ wetin wetin go happen now. okay okay okay i dey with you i dey with you for real brother. Do diwọ̀n diwọ̀n àbá àwọn police ètè lọ ẹ wọ́n wà pẹ̀lú bí. digam assim. alpha ṣe wà jọ jẹ́ kí n rí ẹ̀ jọ jẹ́ ká rí àwọn kọ̀ọ̀fẹ́ bíi kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀. ẹ kò sí wèrè náà a lè rí sí àfọ àná ah, in fact mo le gan mo délé bí ìgbà mi ò mọ tó gbà wọn. o mọ ibi tó gbà bí ti bá o. ọwọ́ yẹn ní speed gan. ó ní speed kẹ. ìyẹn ní pé àwọn boys ẹ smart jù wá yìí. Ah! àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀. fort oh my god ah mo dé sọ o mo dábàá kí ni tó o mo ní àwọn officers táwọn ń bí wa yìí kò yẹ kí àwọn ọyọ méjì lè fún ọ láti mú náà ṣé méjì fún wa èèyàn méjì èèyàn méjì ló wà lé fún wa láti mú. mo ti pè fún backup náà ah! mo ti pè fún backup náà. hello alpha bàbá tó ṣe dread yẹn ṣe rí mú oh ó lọ bọ́ yẹn lọ́wọ́ oh shit bàbá yẹn náà wọ̀n rí bàbá yẹn mú o ìyẹn ni pé a ní láti túra mú gidi gan nìyẹn o. Thank you. 妈，我立马下来，我下来。 You're under arrest. You're under arrest. Under arrest, pikin ni. Kí ni mo ti tẹ́yẹ̀ bọ́ sí mi? Ó <laughs> fẹ́ mọ nǹkan tó ṣe. A ní ìdí ẹjọ́ mi báyìí o. Tó bá dé station wàá mọ nǹkan tó ṣe. Ọ̀rẹ́, àbúgbà gbọ́ òdẹ̀gbà mi. Wọ́n láwọn ọlọ́pàá. arrest him. mo sọ pé tájà bá pé ogún ọdún láyé ẹran ògùn ló ń ṣe lénìí lénìí ló máa jẹ́ ẹran ògùn kò ní dọ̀là. Báyọ̀. mo ti rìn títí mo ti wádìí agbára ẹ̀ ṣé kò jù báyìí lọ. Officer. Arrest him! Ọlọ́run I don't ọ́. Ọlọ́run ṣòro kan. Mi ò tètè lálẹ́ tì mí. Torí ká ló mọ nǹkan <laughs> fẹ́ problème kankan mi ìdẹ́fẹ́ kó da lẹ́mi rú ó da kí nìkan tó fẹ́ kí n ṣe fún ẹ tó máa fi fi fámìlì mi lẹ̀ tó hmm, now you are talking. Um, mo fẹ́ kémi àti ẹjọ́ wà pọ̀ fún three days. ṣé wàá right Yeah? bá wà alright tí mi ò bá wà alright tó bá ti bí ẹ in the next two hours kó má fún mi reply. Rẹ̀mí Rẹ̀mí lẹ́nu Rẹ̀mí. ẹ ti ṣe ọjà rárá rárá o opportunity ńlá lélẹ́yìn náà ah ibi tó bá lè la máa ń bọ́ ọmọkùnrin ah ẹ̀gbọ́n ẹ fún ọmọbìnrin ní nǹkan tó ń fẹ́ kẹ́yìn náà lè rọ̀nà lọ kí gbogbo nǹkan tó ń rún kó tán lẹ̀. ṣókè tí sápò ni léèyàn rògbòn sí mi nílé ẹ̀ ó ní pé tí mi ìbá bá àwọn sòfò ọjọ́ mẹ́ta kó òun ní fi mi lọ́rùn lẹ̀ ó wá ní kí irú opportunity wo nìyẹn. Ah, ẹ̀gbọ́n kí lẹ̀ sọ yìí ṣe compound yẹn nínú fíìmù wọ́n máa ń pè ní in conjunction nínú orin wọ́n máa ń pè ní collabo ẹ get ẹ fọ́ lẹ́nu ẹ ring piston ẹ ẹ fi ọ́ọ̀lì sí kíní ẹ ah, ẹ̀gbọ́n ah, ẹ fún ní nǹkan tó ń fẹ́ kẹlẹ̀ rọ náà lọ ṣé mi wàá dáràn báyìí. ẹ gẹ́tẹ̀ ẹjọ́ ilé ẹ̀kẹ́ rí filẹ̀ wọ́n mọ̀ pé tá a bá ti fún dáadáa tí a bá ti sáfíìsì mọ́tò mọ́tò ń ṣiṣẹ́ lọ nìyẹn so tá a bá ti sáfíìsì ẹ̀ dáadáa ẹ gẹ́t kò lè nídìí yín mọ́ ẹ fún jẹ dáadáa and meanwhile ẹ wo ẹ ní láti wà very careful o because tí chairman bá lọ mọ̀ tó jẹ́ ọ̀gá yín tó tún jẹ́ bàbá ìyàwó yín ẹ máa ní problem níbi iṣẹ́ ó dẹ̀ máa affect yín ó máa affect àwọn ó máa affect street ah generation mẹ́ta ẹgbẹ́ má ṣe bẹ́ẹ̀ o. ok mo mọ̀ pé pé ó dàmí dúró ọmọ tí fẹ́ bèrè ní pé ìgbà ló máa gba kẹta apartment. sórí gbogbo eré ìtajà ṣe pátápátá ni mo enjoy. ẹ ìyàwó ẹ gbádùn ah oh how i wish. are you crazy? A lot of your senses? i don't ever want to see you around my family anymore okay? i want to see you anywhere close to me do I look like I'm crazy? nǹkan tí you ń sọ yóò fàjà náà ok ọkùnrin ni ó dẹ̀ mú bó ṣe máa ń play game ẹ̀ láàrin èmi àtìyàwó ẹ̀ mi ò ní kó léyàwó ẹ̀ lọ mi ò dẹ̀ sọ pé mo fẹ́ wá sínú ilé yín pé kí mi my máa yọ ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ Like him, n máa gbádùn nǹkan tí mo fẹ́ so tí má dẹ̀ ti ní ìdẹ̀ má mọ̀ pé àbí. o <sighs> ti láwọn ọpọlọ you're mad ṣé mo jọ ẹni tó láàrùn ọpọlọ lójú ẹ. no mo jọ ẹni tó ní àrùn ọpọlọ lójú ẹ àbí. okay wait. so bó bá ṣe wà bíbá yìí gbogbo tá a ṣe látara ló ń rìkọ́dù. báwo ló ṣe stupid báyìí ó fẹ́ gba fóònù lọ́wọ́ mi ṣòro pé ọ̀jẹ̀ mi ní ni ṣòro pé mo gọ̀ bíi ti ẹni ẹ ó mọ pé èèyàn kan ló rẹ̀ edit fídíò yìí mo ti send káàkiri so anytime tí mo bá ní ìdẹ mo máa pè ẹ tó bá ti wá bí ẹ kó má dà mí lò mo tún repeat tó bá bí ìyàrá já ẹ dáa stupid kó má dà mí lò bẹ́ẹ̀ ni wàá ṣe mọ orú èèyàn tí mo jẹ́. thank you ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi hey o ti bọ́ sáyé ha wàláì mo envy ẹ. kí lè ti rí <laughs> lẹ́ni tó jẹ́ wípé lẹ́yìn gbogbo nǹkan tó ṣe fún mi mo ti tún bí ilẹ̀ tó bá tún sàn yẹn tán báyìí àwọn nǹkan tí màá gbà lọ́wọ́ ẹ̀ ti láì gbogbo ẹ̀ họ́ ẹ̀ wà very pé ó máa sán torí òkú ìyá ẹ̀ ni ó gbọ́dọ̀ sí olúwa o. sórí nǹkan tó kọwọ́ bọ̀ yìí kò lè bọ́nú ẹ̀ táyé máa fi parí. yéèpà ẹni tí mo patrick bá upgrade. ọ̀rẹ́ mi eléyìí ló ń pè ní sure client. báwo ló ṣe ń bọ̀ tí mi nìyẹn o. sure client gbọ́gbọ́n ni bọ̀bọ́ yìí lọ́wọ́ ìgbà yìí bọ̀bọ́ yẹn ló ń hot jù lọ́wọ́ mi. sure client mi for now. ó dẹ̀ ṣe wọ̀nyẹn ṣé ló ń stupid ni. jọ ọ̀rẹ́ jọ má gbàgbé ìgbà tí ó sì slippers má gbàgbé o ìgbà wa ni máa jọ yá mi ń tọ́pù kí ayé ara wa lè lè jẹ́ àwọ̀. ẹ ò dá ó dẹ̀ rí báwo lè má gbọ́ jọ má gbàgbé mi torí ọlọ́run. ṣẹ́rù ọkà jẹ́ kó máa ó dẹ̀ jókòó. ó wà ókè bí mo ṣe wà yìí. Um, ó dáná ókè um, rẹ̀mílẹ́kùn ṣé mo fẹ́ forí ìyá àti bàbá ẹ̀ bẹ̀ ẹ́ mo fẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kó tán pátápátá ṣùgbọ́n mo fẹ́ kó kúrò nílé ẹ̀ kó vacate everywhere and I want to ensure pé kí ìyàwó mi and any of my family kó má mọ̀ pa ẹ̀ kó jọ ń dúró lọ́hùn kó dẹ̀ máa wá wò ó àdẹ̀sílẹ̀ padà pàdé lọ́jọ́ iwájú ó kàn wá ti ṣòro fún ẹ̀ lè jókòó jẹ́ gbogbo ohun tó ń lè kó tán tó dẹ̀ mọ̀ mo mọ̀ fine o mọ̀ mí àbí ẹ ìgbà tó ti mọ̀ mí kí ló tó lọ sí police station kó lọ report mi kó ní bóyá mo fẹ́ pa ẹ́ àbí bóyá mo fẹ́ já ẹ lólè bóyá mo dẹ̀ fẹ́ jí ẹ lọ́mọ gbé. mi ò tó bẹ́ẹ̀ dúró lọ. ó sì lè rojọ́ jù owó yẹn dà. dúró lọ ó lè jókòó jẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo tó ń lò jẹ kó tó ń dúró lọ ó lè jókòó jẹ ká parí gbogbo ẹ̀ sí nígbà yìí. so o lè bẹ̀ mí látijọ́ yìí ló ń ga pa tó ń ṣàkárá níbi kò sí wàhálà owó yẹn ni kò bá ń gbé owó yẹn ni kókó màá dẹ̀ lọ find way around. mi. so my phone. àkókò ní rò wáyé torí ta bá ní ká rò wáyé ni a máa ba nǹkan jẹ́. ṣé transfer ló fẹ́ ṣe ni ó rò pé gbé káàṣì ẹ wà ni. ṣọlá number me. Amen.

Ah! Danny, at this time. Oh, Tema, máa bínú jáde láti ọ́fíìsì office. I'm um, ní ojú ẹ̀ I'm fine, thank you. I'm ènìyàn jẹ́jẹ́ lọ sójú. Jẹ́ kókó wà tí mo fi ṣe fún ẹ tó fẹ́ gbẹ̀sẹ̀ lára mi ni because you already put the, the sword on my neck kúkú pa mí náà. kọ́lá o ó mọ̀ pé mi ò lè you know how much I love you. ta ló lè fẹ́ wèrè ta ló lè fẹ́ asínú tí ó ní gbogbo kò ní ṣe pò gbogbo ìwọ rẹ̀ yẹn ló lè mi tí mo mi tó fẹ́ dálé mi rú ni mo fi wà mo ní ìsinmi ni. ọkọ làwọn ìwọ ló choose láti má ní ìsinmi ó mọ pé mo máa ń how much I care. Ah. Sorry, Ọ̀kọ́láwọn, Iye kọ́ ni mo bá wá Let's go straight to today's business. Um, mo ti lóyún. Mo dẹ̀ fẹ́ ṣe wedding. Ọ̀kọ́láwọn Johnson ló dẹ̀ fún mi lóyún. So sorry, wedding yìí, mo fẹ́ káyé gbọ́. Kọ́run mọ̀, káwọn èèyàn mọ̀ pé èèyàn kò fẹ́ ṣe wedding ni. Báwo ló ṣe máa rí lọ́jọ́ yẹn? black. you are mad! how dare you! o fẹ́ yes. o máa bẹ́tà kókó pa mí because tó back bá pa mí mo máa padà ṣe wedding yẹn. èmi ò dẹ̀ fẹ́ small wedding mo máa pariwo gan ni táwọn èèyàn máa mọ̀ pé mo fẹ́ ṣe wedding bá dẹ̀ mọ̀ pé o lè ṣe wedding yẹn wàá fún mi ní ten million naira. ten million naira. deal or no ara rẹ̀ mímú gbẹ kí ló fẹ́ kí ló fẹ́ sọ kí ló fẹ́ bá mi sọ. sori hmm. mi ò tiẹ̀ wá fẹ́ owó yẹn mọ́ nísìn mo ti rẹ́dì láti fọ́ gbogbo ẹ̀ lójú ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ni mo lọ ń sìn mo fẹ́ lọ ṣàlàyé gbogbo ẹ̀ fún. wà á lọ bá wọn ó dẹ̀ jọ babe má bà tèmi jẹ́ náà ó dẹ̀ jọ kó ṣàánú mi àmọ́ ah, ṣáà ti ṣe gbogbo ohun tó fẹ́ kí ló fẹ́ ó dẹ̀ fi mílẹ̀ kó jẹ́ ráyè ṣe tèmi ó dẹ̀ jọ torí ọlọ́run ó dẹ̀ ṣàánú mi tí ò bá wá believe me o rántí o rántí pé mo láwọn videos kan dání màá wá bẹ́ẹ̀ dá sórí YouTube màá wá wẹni táyé ẹ̀ máa kọ́kọ́ bàjẹ́ nínú èmi àbí wọ̀ báwo rí wàá gbé ilé e gbọ́. Ah, just hold on just ní sùúrù láti fún ara mi ṣera mi báyìí pẹ̀lú àwọn ọmọ yìí. Ah! ṣé mi kò ṣe pé mo fẹ́ dalé mi rú báyìí ilé ara mi rú. Ah! tọ́mọ ẹ bá lọ tó bá tó bá lọ tó bá lọ sọ fún ìyàwó mi ẹbí ti dàrú kí ni fẹ́ sọ fún grandma kí ni fẹ́ sọ fún grandpa kí ni mo fẹ́ sọ fún àwọn ọ̀rẹ́ mi ah! wọ́n lè bá mi wí tó. àmọ́ ṣá nǹkan tí ọlọ́run fi hàn mí ni pé ẹ má jẹ́ kí ìyàwó ilé yín fi ìṣẹ́jú kan rí ìbànújẹ́. olúwa mo mọ̀ nǹkan tí mo tún lè ṣe ọlọ́run ọba ẹnìkan lè ràn mí lọ́wọ́ tẹ́lẹ̀ ṣàánú mi tí ó fi jẹ́ pé ìyàwó mi ò ní gbọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí olúwa mo mọ̀ pé tẹ́ bá lè yọ mí kúrò nínú wàhálà tí mo kóra mi sí tẹ́lẹ̀ fúrórẹ́ ọ̀fẹ́ àánú yìí gbà mí là tẹ́lẹ̀ fi kó mi yọ nínú ìṣòro tí mo fi ìṣòro tí rẹ̀ mi lẹ́kọ́ fẹ́ kóra ẹ̀ sí olúwa màmá dúpẹ́ màá sọ pé mo dẹ̀ ṣèlérí pé mi ò ní ṣerú ẹ̀ mọ́ olúwa mo rí pé mo ní ṣerú ẹ̀ mọ́. My name is uh, Mr. Kunlawon Johnson. Ìyàwó mi. Níbo? Accident. So n bolo wa báwo ni situation ṣé wà ọ̀rọ̀ ẹ̀ṣá? Ṣé kò sí problem kankan? Ẹjọ́ ń bo hospital yín wà, abúlé wa ẹjọ́. Níbo la address ọ̀dọ̀ yín wà ẹjọ́? Ẹjọ́ I'm just driving down now. ṣe bẹ̀rẹ̀ mo wá wòyàn lọ hospital ń bí ni bẹ́ẹ̀ ni mo ti ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣe rí ṣe rush eh, girlfriend ẹ̀ wọlé nìyẹn. n ah, ṣe pèmí náà ní ẹwúrò accident. ó terrible o kì í ṣe accident kékeré o ah, ah, nǹkan tí mo gbọ́ tí doctor sọ bẹ́ẹ̀ mi ìrò kan lè tọ́jú gẹ́rẹ́ nàìjíríà wọ́n máa refer sí lóyìnbó. sódè wà nínú bíbá yẹn. ó wà wọ́ọ̀dù bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yẹn ti pọ̀ jù. Rẹ̀mí. Sis. Yes, Dad. Ṣáwa Okay, no problem, big gates. Oh, okay. I'm fine. Wow. There's no place like home. ní ẹ̀ tẹ̀lé nǹkan bá máa work out fine bó ṣe work out. anyway káṣá máa dúpẹ́ ṣé o fi pé àwọn advice tó fún mi ló jẹ́ kó work out bó ṣe work out ẹ̀ ṣá. òun náà kò fi yẹn tì í síwájú ẹ̀gbọ́n <laughs> àfi sùúrù. Um, anyway ìgbà tí gbogbo ẹ dojúrú tí ò lè wá yé mi mọ́ rárá èmi náà wá tọ̀ àwọn tó gbọ́n jù mí lọ tí mo tọ̀ àwọn pásítọ̀ lọ tèmi náà gbàwẹ̀ tí mo gbà gbogbo àdúrà ẹ má ṣáà fọ̀rọ̀ gùn ọmọ yẹn sì ó ti last date wọ́n lè ti fly out ṣèbí yorùbá ló máa ń pa òwe pé ẹni tó bá ní ká má yò la máa yọwọ́ tiẹ̀ kúrò láwo mi dó èmi kọ́ mo ṣe o bó ṣe wo ọlọ́run ló ìṣọlá ẹ̀ òun ṣàdúpẹ́ pé bó ṣe lọ yẹn tó bá dẹ̀ máa padà dé kó tó di pé ó dé máa ti vacate house yẹn mi ò dẹ̀ gbà ládùúrà pé ká pàdé mọ́ láì láì. wọ́n ti ẹ̀ ti lẹ́yìn lẹ́sìn lára yín ọlọ́run great lesson ni bọ̀ ká máa pààrọ̀ ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ mi o. Hmm. last time yẹn mo kọrin gan kí n tó délé o ah. Ah. mo kọrin gan bọ̀ mo máa gba gbogbo ẹ̀ mo ti rí mo ti rí kẹyìn mi báyìí. I've been searching for a true friend. It's enough, and I've had enough of your nonsense. I have seen different cases of hypermenorrhea. This girl's case just got complicated because she's young and the pregnancy. Stay with me. like you care for me. How long have you known? That you were sick? Don't play dumb with me. Should I invite Daniel to the lounge? At least that can also cure this boredom. Is he around? Mm-hmm. I didn't tell you. He came in yesterday now. I don't want to mess up on this. That is where you come in. I need your help. Doctor, what, what's wrong? Is it that bad? She lost the baby. What? My daughter is about to get married and I need money for, for her preparation. her name is Chioma Chioma ló ń why didn't you tell me that you were pregnant. I didn't know are you sure you'll be fine 100 sure. am I your mother's mate Oh, mi gan-an Adéjọkẹ́ is she your mate. the poor boy is just trying to do something exciting for us. we should help him now. tó o bá ń kó fátrífì tẹ àbùkù wọlé kan wá. ẹ wọ́wọ́wọ́wọ́wọ́ please please please please. Eh, ìyá ń yọ ìgbótọ́ ọ̀sán tí ò lè rí inú. ní àwọn obìnrin sí ní ọ̀fíìsì sí ẹ̀dẹ̀ next two weeks. resume kẹ níbo with your leg like this eh, chineke lekwe nwatakịrị. you know the secret i could never tell even when i'm weak you break through my shell.